وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لينكي أدوقفهم الله أشي الصلاة فوق نبوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بان ورأي النبي كما صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. a máa tẹ̀síwájú insha Allah ta'ala nínú àlàyé kíra Umdatul Ahkam ilé tí a ń bá ọ̀rọ̀ lọ́wọ́ báyìí nínú kìtàbù Tahara lábẹ́ báàbù al-ghusl min al-janaba lábẹ́ ibi tá a ti ń ṣe àwọn àlàyé nípa al-janaba janaba àti àwọn ìdájọ́ tí ó so papọ̀ mọ́ a ti gbá wọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀díẹ̀ yẹ̀wò sẹ́yìn nípa ìlànà wo la fi wẹ̀ janaba bóò láti máa wẹ̀ ọ̀nà mélòó ló pé sí èwo ló kúndú mẹ́ẹ̀ èwo ni ìsìláàmù gbà wọlé bí ò ti ẹ̀kún tó àmọ́ ìsìláàmù gbà gbogbo àwọn eléyìí ni a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn a tún wá máa tẹ̀síwájú lẹ́ni náà lábẹ́ àwọn ọ̀rọ̀ tó so mọ́ jánábà yìí náà ni àwọn àbẹ̀lú wa àbẹ̀lọ́wọ́ bá wa bí mọ́lẹ́hì wọ́kọ́rọ̀ bíi wàhíìlẹ́hì wọ́kọ́lẹ́hì kí ó ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé fún gbogbo wa ọ̀rọ̀ tí ìṣètò ọlọ́run tí ìṣètò ànábì ọlọ́run dákun wọ́n ju tẹnu wọn jáde ọ̀rọ̀ fẹ́nu àfún oníwà sí ní máa ń dára bẹ̀ ọlọ́run dákun wọ́n ṣàṣọ wa bẹ̀ sọ́mu. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd an Aisha radiyallahu anha qalat كنت أغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم, صلى فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وفي لفظ لمسلم لقد كنت أفرقه من ثوب رسول الله صلى الله, صلى الله عليه وسلم فركا فيصلي فيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين شعابها الأربع ثم ثم جهدها فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل عن أبي جعفر محمد بن علي بن بن الحسين بن علي رضي الله عنهما أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنهما وعنده قوم فسألوه عن الغسل فقال يكفيك صاع فقال رجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخيرا منك يريد رسول الله صلى الله عليه وسلم ثم أمن في ثوبه وفي لفظه كان رسول الله صلى الله عليه وسلم يفرض الماء على رأسه ثلاثا قال رضي الله عنه الرجل الذي قال ما يكفيني هو الحسن بن محمد بن علي بن أبي طالب رضي الله عنه وأبوه محمد بن الحنفاء من الحنفية من الحنفية طيب àwọn àlàyé tí adéyìn òun náà ni tó so papọ̀ mọ́ jánábà hadithi tí a wá kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ kọ́lé ní òun náà ni hadithi yálà wa Aisha radiyallahu ta'ala anha àwọn ìnarí ìṣẹ̀lẹ̀ kan ẹ̀rí pé a mọ́ ń sábà sọ̀rọ̀ kan pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn kan tó jẹ́ private annabi àwa mùsùlùmí ní bùkátà sí ká mọ̀ nǹkan tó ṣe pé nǹkan tiẹ̀ pásánálì ni a bùkátà sí ká mọ̀ òun náà láti ṣe ìmọ̀ ń wádìí ẹ̀ àwọn kankan mẹ́ ordinarily a gbọ́dọ̀ mọ wádìí rẹ̀ pẹ̀lú mi ká mọ báyàwó kálukú wa ní ṣe pé tọ́ àwọn ọkọ̀ yín ẹ̀bá wo náà ti wá mọ́ ń ṣe kí nìkan jẹun àpá àdìbò kátà sí àmá ànábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábé wa mọ́ lọlé ànábí wọ́n wá máa bèèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábí pé bóò ní kí mọ́ ṣe lé bóò ní gbá bóò láwó Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mi ò tún délẹ̀ ànábí ó tún wá mọ́ fi personal life rẹ̀ ṣàkójú yọ̀rọ̀ ìbá báyìí àbáyìí báyìí ní tí ń júwe pé gbogbo gbésí ayé àdébùwà Muhammad sallallahu alaihi wasallam kọ̀kọ́ rẹ̀ àti gbangba rẹ̀ ẹ̀kọ́ ní fáwà ìdí tá a ṣe wá mọ́ mọ́ kọ̀kọ̀ ànábì ni pé àwa náà mọ̀ ní kọ̀kọ̀ kọ̀kọ̀ tànábì nígbà bá mọ́ láàfi lè gbé ànábì bọ́lọ́wọ́n bá ti yá gbé ṣẹgbẹ́ tó lúwá sọ fún wa ní pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana olúwaláwò kọ́ sí dáadáa ti ń bẹ fún yín lára nẹ́bì àwa lè rà nẹ́bì wò kọ́ ṣe kí èbá ti pa bá mọ bò ní ti ṣe so a mọ bí ti ń ṣe ní gbangba láàfin mọ wò kọ́ ṣe ní gbangba a wo bí ti ṣe ní kọ̀rọ̀ láàfin mọ wò kọ́ ṣe ní kọ̀rọ̀

كنت أغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم أني يلا إذا إني ما أنفو جنابة kúrò lára aṣọ ànábì kí wá lérò pẹ̀lú jánàbà yà yìí jánàbà tí a mọ́ ń torí ẹ̀wẹ́ ara ní máa ń wà ṣe nǹkan àfojúrí nǹkan ìdájọ́ ni ẹni pé ìdájọ́ jó ní kìí ṣe pá mọ̀ rí pé àá ah, ah, bí i ti ń wọ yìí oníjẹ́nàbà ni ọ́ lè rí oníjẹ́nàbà lè jòkó láàrin wọn báyìí àti nímọ̀ kó ní jẹ́nàbà lára torí pé kìí ṣe ń tà mọ́ rí o ní ó mọ̀ rẹ̀ pé ah, ìdájọ́ mi bá ìdájọ́ oníjẹ́nàbà níbi torí pé èyí tí in tí ó jáde lára ọkùnrin àti lára obìnrin sọ ti do oníjẹ́nàbà òun náà ni omi tí máa ń jáde ọ ní omi yìí olóhun aláwọn máa fọ́ kúrò lára aṣọ Muhammad sallallahu wa sallam. táwọn bá wá fọ́ kúrò lára aṣọ ànẹ́bì fàyẹ́ kúrújú ila sọ́là wọ́n lé ànẹ́bì ó sì jáde ànẹ́bì wà máa lọ bí tí ó sì kírun. wà á ìgbà lọ́nà. wà iná búkà àlìmá fi tẹ́wùbẹ̀ a ní fi jẹ́nàbà àtàwọn àtọ̀ táwọn fọ̀ kúrò lára aṣọ ànábì àwọn orí pa omi táwọn fi fọ̀ yóò sì mọ́ bẹ́ẹ̀ bí aṣọ ànábì ànábì ó sì wọ́ lọ́rí kírun rẹ̀ wà iná búkà àlìmá fi tẹ́wùbẹ̀ àwọn orí pa omi táwọn fi fọ̀ àtọ̀ ní kúrò lára aṣọ ànábì yóò sì mọ́ bẹ́ẹ̀ níbi aṣọ rẹ̀ wà fi láti ní níbi ẹgbà wá kan tá a rí látọ̀dọ̀ àlìmọ́ muslim ibn al-hajjaj alayhi rahmatullah àwọn sọ pé. làkọ̀dé kúntù àfúrúkú ní sáwùdí rasulillahi sallallahu alayhi wa sallam. farukan ayiwa làkọ̀dé kúntù àfúrúkú ní sáwùdí rasulillahi farukan ìtumọ̀ àfúrúkú òní ká mú ìkànnà báyìí ká máa fi hàn kan àwọn fi hàn kan wọ́n làkọ̀dé kúntù àfúrúkú min tawbi rasulillah a ní omi dáwọn ìyàtọ̀ yígbà yigba yóò gbẹ mára aṣọ ànábì yóò ṣe kíláwé yóò gbẹ ọdún to bá wá gbẹ kuntu àfúrúkùhù ìyára ma fi èkẹrẹ láì àwọn fi ha ma fi ha ato n'igba ó ti gbẹ ma fi ha ku lara aṣọ ànábì fáríkán ní ti ha yẹni pé wọ́n ní wulẹ̀ fo fọ́ ajẹ́ tó ń bi àdìsí yìí ní ti nǹkan méjì lárí mẹ́nu níbi ẹ̀gbọ́n tó

aṣọ gan náà tẹ́ pé káàbá ha a sì mọ́ rí sórí ti ràbá ní ẹ̀yàn káàmọ̀ rórípa rẹ̀ wọ́n ní bọ̀ tó ń tá sí rórípa rẹ̀ nì fàyíṣọ́lì aṣọ náà lànàbí owó kírùn sallallahu alayhi àwa ara àwọn tí wọ́n wá gbọ́ inú wọn tí wọ́n sì pọ̀jà tirẹ̀ nínú àwọn àlùfáà ètò pẹ̀lú dáké yìí àti ń darí yìí ajá sí pé àtọ̀ fúnra ara rẹ̀ kò ní ìdájọ́ ẹ̀gbin nínú ẹ̀sìn èèyàn lè kórìíra rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn àmọ́ ṣe ń dá sọ pé tó bá ilé ń bẹ lásọ rẹ̀ ọ̀ nírun tóun láà pé àtọ̀ wọn láà ní pín ẹ̀jẹ̀ kí ló dé wọ́n láti ìdárí náà torí pé níbi yìí tán fọ̀ orípa rẹ̀ sí mẹ́mẹ́ níbi èyí tí wọ́n fi èékan náà ha èyí tí ó bá gan lókè o ni yóò ìmí ó mọ̀ ṣe kí ni yóò mọ̀ kù lára pé tó wáyé pó ní ìdájọ́ pé tí bá ń bẹ lára à ní nírun ni a sallallahu alaihi ẹsẹ̀ kan náà tó bá wá fọ́ tọ́jú tó ṣẹ̀mọ́ wá fi kírun àdìsí ó fa kí àwọn nínú àwọn àlùfáà kí wọ́n lọ bẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ajá sí pé àwọn òwúrí ọ̀rọ̀ nì nídàájọ́ kú lẹ́bìnrin الإمام الشافعي عليه رحمة الله الإمام أحمد بن حنبل أوافون الحديث الإمام المحقق شيخ الإسلام Ibn Taymiyyah rahimahullah àtàwọn mí gbẹnu àwọn alfa ó dá àwọn zọ̀hìríyà bí afáwa Ibn Hazm al-Andalusi alayhi rahmatullah nínú al-Muhalla wọn báwọn náà ti fi rí lẹ́nu àwọn ní àwọn ògbà pé tó wá kán sí mi lásọ aṣọ náà ti dáṣọ tá àgbọ̀dọ̀ mọ́ wọ̀ fi kí èrò àbáwọn al-Hanafi àwọn tí wọ́n tẹ̀lé láti máa Abu Hanifa alayhi rahmatullah àtàwọn malikiya àwọn ní àwọn gbà pé gbìn wọ́n ní tí èyí bá ṣẹ̀gbìn tó lè tó fa ká mọ́ wọ́ kírun kí náà fọ́ sí ó jẹ́mọ́ wọ́ pé wọ́n fọ́ wọn awáyé orí pa omi orí pa la pé pé ẹnu pé wọ́n fọ́ wọn èyí ò náà tó pé ó túnmọ̀ sí pé ó ní nǹkan kan náà ni alákejì jẹ́ jì ní wọ́n fẹ́ kan náà hànà kí náà há sí táníkè ṣẹ̀gbìn àwọn àlùfáà bí àwọn ọ̀rọ̀ yìí àdéhìsì yìí bó ti dá ìyapa inú lẹ̀ láàrin àwọn àlùfáà nù irú àwọn ìyapa inú báyìí kiri làwọn àlùfáà mọ̀ ń pè ní al-ikhtilafu as-sa'ir al-ikhtilafu as-sa'ir ìyapa inú tó wọlé àwọn kankan bẹ òsígbà láàyè kéèyàn ìyapa inú bẹ̀ ẹni báyìí lè ti àwọn kankan bẹ báwọn ìgbà láàyè sí fún yapa ẹni níjọ́ tí ẹ̀ka bá ti yapa mẹ́ẹ̀ ẹ́ takò ẹni ọ̀hún àmọ́ àwọn kìíní kan bẹ bàbá rẹ̀ ni tó yapa tóun ní bébí ti gbọ́ eré ẹ fi lẹ́kọ̀ọ́ lágbọ́yé rẹ̀ ẹ gbọ́dọ̀ hàn lè mà olórí tẹ̀ níjọ́ sí ojú pé nítorí yìí fojú gbà náà wa ń iná wa ń iná ń wa ń ẹ wà máa gbé àmọ́ alákòlè ha lọ́lọ́mọ́sá fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àwọn àlùfáà wọ́n yapa inú púpọ̀ àmọ́ wọ́n tán gbàpẹ́ di ni àwọn dúró lórí pé ń ipe wọ́n ha ń ráyìn náà gbọ́n alájọ́ mọ́ bí i bá ha nǹkan kú yóò yìí mọ́ sí kínú ìdẹ́mọ́ yóò yìí mọ́ kú mẹ́ ká ló bá dà gẹ́gẹ́ bí ìtọ̀ ni ó kọjá bí sàárè méjì kan ó náà máa wà á méjì tí ń bẹnu sàárè wà ináwó máa láyọ̀ azabad ó náà méjì tí ń bẹnu sàárè yìí yà ń jẹ àwọn méjèèjì màmá yọ azabad fi kẹbí ìyá tí sì ń jẹ wọn nì kéèké ọ̀nà kan tó lágbára o ó ní ìyá tí ń jẹ wọn yìí ó ní àmà àhàdùnmùmá ó ní jẹ́rí kan nú àwọn méjèèjì èyí tó ṣe òjú pé ìtọ̀ rẹ̀ kì mọ́ ṣọ́ra pẹ̀lú ẹ̀ kó mọ́ kan sùn lára tọ́ ní bá tọ́jú bá lè sọdúrú ọ̀rọ̀ báyìí nípa ìtọ̀ ẹ mú bí ó ti sọrú ẹ̀ wá nípa àtọ̀ tó bá lè sọ báyìí nípa sínú ìtọ̀ ẹ mú bí ó ti sọrú ẹ̀ wá nípa àtọ̀ èyí ò pàpá àwọn àlùfáà ni wọ́n ti fojú mímọ́ wò lọ fojú mímọ́ wò bọ́ọ̀lù ọlọ́mọṣà fún alágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kọ́rọ̀ ọlọ́wọ́ bá kọ́mọṣà jẹ́ kó yé wa bọ́rọ̀ bá rí báyìí àmọ́ ń wo ẹ̀rí ni ló fi jẹ́ àwọn tí wọ́n fojú pé bó bá ń bẹ láàrin èèyàn kò bàrú jẹun ọ̀rọ̀ wọn súnmọ́ púpọ̀ pẹ̀lú àdìsí tí akéyì ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ṣọ́bọ̀. رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل وفي لفظ مسلم وإن لم ينزل أيوه حديث إليه تعتبر الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين قالوا دي الله صلى الله عليه وسلم سطي إذا جلس بين شعبها الأربع صلى الله عليه وسلم àwọn ẹgbàtà bá ń kíw àwọn àlùfáà wa máa ń kọ́ wa sí nípa wọ́n lọ ànábì afṣọ́ṣù làárọ̀ afṣọ́ṣù àlàárọ̀ ànábì ah, olùgbé yẹn gbọ́ lárúbáwá olùgbọ́ lárúbáwá dùn gbogbo àwọn lárúbáwá yẹn láwọn àgbékalẹ̀ rẹ̀ ká lo àdàpè ká lo àyálò ká lo àdà gbogbo ẹ̀ pátá òun lànàbì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ lànàbì máa ń ṣe ànàbì Muhammad sallallahu alaihi wa sallam ànàbì ní ìdájà lásà onígbọ́kùnrin bẹ́yìn náà ṣọ́ àbíhàl tó bá ilé ti bára rẹ̀ láàrin orígun obìnrin mẹ́rẹ̀ẹ̀rin tó ń wá tó wá bẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó wà lórí obìnrin bẹ́ẹ̀ ìjẹ́ kí lórígun àwọn gba wọn tu wọ́n ní ọwọ́ rẹ̀ méjèèjì báyìí àti itan rẹ̀ méjèèjì tẹ̀yìn pàrọ̀ bá da méjì délẹ̀ ó ti di mélòó máa mẹ́rin lọ́rọ̀ àdábì ni kọkùnrin ó wá jòkó lórí àárín mẹ́rẹ̀ ni àdíká ní kó máa bẹ lórí àárín mẹ́rẹ̀ ni àdàpẹ̀lú ohun tábà ti ń ti lójòkó wọn à ń tú èdè lásán nù torí jòkó kọ́ náà sọ mọ́ àmì ìsinmi ṣọ́àbì alárúbá àtàdínábì sọ pé itan rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ ní itan méjèèjì àmọ́ gbogbo yìí kìnnáyà nípa sínú kìnnáyà tó náà dápè gangan ni pé tọkùnrin bá ti ní nǹkan kan náà tọkùnrin ó bá tó bá ti ní nǹkan pọ̀ jàhádà hàn gangan náà ní jìmá àdáwọ̀ ilẹ̀ ti bóbìnrin ní nǹkan pé nǹkan ti wọnú tó mọ́ jàhádà nǹkan wọnú nǹkan fakọ́dé wájú abalẹ̀gọ́sì ìwẹ̀ jẹ́nàbà ó ti dọ̀nà yẹn. tọ́ nínú ẹgbà wa kan tó jẹ́ ti muslim ó tún wá yanjú ẹ̀ dáadáa ká lè mọ ẹgbẹ́ ká gbọ́ ẹ̀ pé wà ìlàm ó ní kódà bí ọkùnrin ni ò bá rí bí ò bá rí liz tí nǹkan ò àtọ̀jáde àmọ́ nǹkan wọnú nǹkan bùkátà kan wá dé ló bá yọ padà àbí bùkátà kan ò dé omi ò sáwọ̀ alákòókò náà fàkọ̀dí wọ́n jọba lè kò sí ìwé ẹjọ́ náà bá ṣe kínú jọmọ́ ó ti dọ̀nà rẹ̀ wà ń lam yóò zìn kódà bí àtọ̀ ò bá jáde ẹran pẹ́lú mi máa ń rò bóyá àtọ̀ nìkan ni tá a bá tó fojú rí la tó dára jẹnaba bí ìgbà gbàgbé rà rí pé ọ̀rọ̀ yìí bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn bí amẹ́nu bá ń tó jọ bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ láti ó gbélé ni tẹwárí àdìsí eléyìí àdìsí kan ti kọ́kọ́ wà níwájú tẹ́lẹ̀ táàdì náà bí ti kọ́kọ́ sọ ó sì ní tẹ́lẹ̀ tó bí yòó náà ìyẹn ni àdìsí al-ma'u min al-ma' bi riwaya innama al-ma'u min ìpè bàbá wẹ̀ péyàn bẹ wẹ̀ jẹ́nàbà min al-ma' ó dìgbà tómi bá tó jáde ìyẹn ni pé tómi bá jáde lára làá tó máa ń fomi kanra ó jẹ̀mọ́ ògbọ́ bómi bá jáde lára látó ṣe kínú látó máa ń fomi kanra hadithi tó tó kọ́ wà rẹ̀ kí jùlọ bí hadithi abu sa'id al-khudri alayhi rahmatullahi radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in abu sa'id ló gbẹ́gbà wọ́rọ̀ mu hadithi náà bẹnu sahih muslim Abu Sa'id al-Khudri lóhun jáde pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam yawm al-ithnain ó lọ tún ìjọ tí ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ó lọ́jọ́ monday lọ́jọ́ náà ilá Kùbá ó láwọn lọ sí Kùbá hatta idha kunna fi Bani Salim onígbà táwọn wá dọ́dọ̀ Banu Salim waqafa Rasulullahi sallallahu alaihi wasallam ala babi Uthman anábì bá dúó lẹ́nu ọ̀nà nìkan tó ń pè ní Uthman fasarakha bihi anábì bá náà pé Uthman wọ́dà bá nábi ti nagun tó pé báyìí fọ̀kọ́rọ̀jà yẹjúrò ìzárọ̀ lọ́lọ́ náà lẹ́ẹ̀kan náà ló jẹ́ ló bẹ́ jáde àwọn lárúwá sì máa ń lo kíní gọta ń pè ní ìzárọ̀ tẹ̀rí ìzárọ̀ níbi ìgbà tó yẹ rúurú ni àmọ́ kìí ṣe rúurú tó bìnrin wa máa ń rò aha tí ó jẹ́ tó sọ nàìjíríà kí a mọ̀ páwọn ibo àwọn ọkùnrin ibo ṣe mọ̀ pólí kíní gọta máa ń wọ̀ báyìí tí máa ń dàbí ìró ní tó pè ní ìzárọ̀ ni àṣà lárúwá wá dé irú ìzárọ̀ náà àwọn lárúwá máa ń wọ̀ púpọ̀ àdébìgan máa ń wọ̀ sallallahu alaihi wasallam tọ́ ánì òtù bá ní jọ náà bá nẹ́bì ti wá pé yẹjúrò ìzára ìzáàrù rẹ̀ ìwọ tẹ̀lé ara rẹ̀ báyìí fi wọ gbogbo ẹ̀rẹ̀ tí ń ti wá dé Muhammad sallallahu ti wá a ah! ni a àjálìnà rọ́jò rẹ̀ isi ó wá mọ̀mọ̀ wá béèrè béèrè ibẹ̀ làwọn àbáàdì wá mọ̀ tí ó ṣe jọ náà fàkọ́lá Uthman Uthman wá sọ̀rọ̀ fún àdámsọ̀ lọ́wọ́ sọ́lá pé àrọ̀ àìta rọ́jù dákùn tó bá ríyàn kan tó ṣe pé ń bẹ lórí ìyàwó rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pé àbí kankan ṣẹlẹ̀ ló kò dáa àtọ̀ ìjáde lára rẹ̀ tó fi délẹ̀ máa dá àlẹ́ onílà nẹ́bí kí ni kí ló dọ̀nà yàn fọ́kùn kí fẹ́ lúwẹ́ níbẹ̀ ihun làwọn àfáyàn kí àwọn Yorùbá ti mọ́ sọ kéré kan níjọ́ tí èèyàn bá tó lórí ọ̀rọ̀ èèyàn àti àyìn gbọ́dọ̀ pé ṣe ẹgbẹ́ kéèyàn máa bẹ lórí àwọn èèyàn tí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n lu àríwá pé olúwa rẹ̀ kí ni ah, yóò fi lẹ́nu irun tó ṣẹlẹ̀ ń jọ náà àtàdì ti wà mọ́ ọ̀rọ̀ tí yóò bá sọ̀rọ̀ àtàdì ti ṣe kí ni ó wà tọ́kùnrin wá béèrè pé tó bá wá wáyé báyìí bóò láti wá máa ń ṣe ah, ànágbà Muhammad sallallahu alaihi wasallam àgbà tí omi ò fi jáde ah, innamal ma'u minal ma' eh, bómi bá jáde lára làátú ma ń fomi kan ara èyí ò ní pé béèyàn bá dà ní ìwẹ̀ jẹ́nàbà tó máa ń ọ̀nà ọ̀ranyàn ìdájọ́ àkọ́kọ́ wà rèé ìdájọ́ ní tí wọ́n ń bẹ ńlẹ̀ fa ìmọ̀ye ọjọ́ ẹ̀yìn ìdájọ́ yìí ni èyí wá tẹ́lẹ̀ nínú wá ìdájọ́ mi wá wá ó ní ìdájọ́ pé ń àkọ́kọ́ a alukur'an ló sọ̀rọ̀ yóò fi dájọ́ kan rí rẹ̀ tó bá ti yàrá ìfowópamọ́ dájọ́ mi wá pé èyí tá a kọ́kọ́ sọ wọn mọ́ lòyún mọ́ èyí tá a fẹ́ kẹ́ mọ́ lòrí ó pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'an ọlọ́mọ ṣáà ṣàánú wa kó fún alágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ pọ́lọ́ ọlọ́mọ bá ọmọ ṣàjẹ́ kó yé ẹnì kankan so ọ̀rọ̀ tẹ̀tẹ̀ wá wá pé léèyàn bá ilé ti gorí obìnrin tí nǹkan ti wọnú nǹkan fàkọ̀dì wájà balẹ̀ ó sùn dandan ni kó wẹ̀ wáyé ńlá ni yóò sì kó dàbí ò bá dà anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹmà pé mo sọ̀rọ̀ pẹ́ lẹ́ẹ̀kan pé anábì gan máa fi ọ̀rọ̀ personal life rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ fáwọn sọ̀hábà ẹnìkan náà tún wá wá béèrè béèrè lórí ọ̀rọ̀ ìlọ́dọ̀ anábì béèrè anábì tó bá wáyé báyìí pé èèyàn wà pẹ̀lú dami ǹjẹ́ bó ni ìwẹ̀ rẹ̀ gan anábíwá muhammad sallallahu alaihi wasallam Rabbi yóò ba dami dandan ní kó wẹ̀ o anábí wa ń sọ jọ́nà jọ́nà ìyàlá wa aisha wa ń bẹ́ntò sí anábí ní kódà èmi gan máa ń ṣe bẹ́ẹ̀ èmi àti eléyìí èmi àti eléyìí ana wà ha rí eléyìí tá anábí wa náwọ́ sí jọ́nà onáà ní tánú ìyá wa aisha radiyallahu ta'ala anha ìgbà a máa ń ṣe jọ́ mí ìtàtò òní wa àmọ́ á ti kínú àwẹ̀ jẹnaba ìdí rèé níjọ́ tí ìdábẹ́ méjì bá ti pàdé pàkọ̀dé wájà bá alẹ́kọ̀ọ́sùn ẹni pé tí nǹkan tọkùnrin bá fi lè fi wọnú tóbìnrin kódà pé pé bó ti wọ́ náà lọ ti yọ padà pàkọ̀dé wájà bá alẹ́kọ̀ọ́sùn ìwẹ̀ ẹjẹ́ náà bá ó ṣe kínú ó di dandan wàmínà tọrọ inú àwọn ọ̀rọ̀ táwọn àbá máa ń ni mo fẹ́ mu wá kéèyàn máa ṣe sùúrù kan farabalẹ̀ bí yànbá bí àwọn ọlọ́mọ kéwú tọwá kí ó tọ́ níbi táwọn àlùfáà ti ń sọ àwọn ọ̀rọ̀ kan para wọn èyí ó ní sùúrù ni ṣe pé nígbà tá à ń ka àwọn àlùfáà sí lórí ọ̀rọ̀ yìí alimam abu hanifa alayhi rahmatullah títí nàmà lìmá omi nàlìmáàdá nínà lìmá onìkan àwọn gbà tó tọ́ pé bá ti gbá ní ajẹ́ pé dájọ́ lọ́dọ̀ wọn ni pé béèyàn bá ti nǹkan bọ nú nǹkan tó sì yọ padà tí ò bá ti dà dandankọ́ ni kó ṣe gínú dandankọ́ ni kó wẹ̀ ìdájọ́ tí alimam Abu Hanifa dúró lórí nù ẹnìkan náà wà ń bẹ àfáà làwọn náà nínú àwọn àgbààgbà bá àwọn awábọ̀ àbúrò ànífà bá sọ̀rọ̀ kan tó fi taṣẹ́ nù ẹ ipò tó wá wà sábúrò ànífà ìṣètò ẹni tó lè sọ̀rọ̀ lójú àbúrò ànífà gangan ìgbọ́n wá bọ́ta tó wá ní gíní àbúrò ànífà wọn ń sọ rọ́bà ń pàṣẹ yìí bọ́ sí wo ẹ̀kan pé ní ìmọ̀ mú ilé kìí wẹ jẹ́nàbà o kìí jẹ́ sírí kìí wẹ jẹ́nàbà o ah kìí wẹ jẹ́nàbà bò àwọn àlùfáà padà wá sálàyé rẹ̀ kò parọ́ kò ṣe kí o kò parọ́ pé àmọ́ o ti fi kàrá mọ̀ sí wọ́n níbi tí ò ṣe parọ́ ni pé èyí tó gbà ní ìgbẹ̀lú pé ìwẹ̀ jẹ́rẹ́bà tó fẹ́ sọ gbà bọ nǹkan tátọ̀ ò bá ti jáde kò ní ìdíkẹ́ so inú ọ̀tí wà lè ṣe fátúwà rẹ̀ pẹ̀lú rẹ̀ ajẹ́ pé ń wù níwà lọ bí ṣe tó jẹ́ níjọ́ bí ṣe fátúwà náà lọ́ ma lò nínú ẹ̀sìn tí ẹ ayẹ́pẹ́ tí ìwà àbíyàwó rẹ bá ní nǹkan tí ò bá ti dà ọ̀ ní ṣe gínú ọ̀ ní wẹjẹ́ náà bá lọ́wọ́ ní ẹ̀tọ́ bá ti wá ti bá nù kéwẹ́ jẹ́nà bá nù sórí lọ́dọ̀ tiwa ìdàlùsápọ̀lù kìtàmẹ́ni pápádé wájà bá lọ́wọ́ ẹwà ọmọ tí ó tí ò tí ìbá tí ó débì kan ó wá ríbi tán ó wá bá tíra ọ̀rọ̀ ìmọ̀ ló fà sáàdì kan tí mú àbúwà nífà ní náà fi àbúwà nífà lẹ́nu ìṣọ́nu náà pẹ̀lú ìkọ́ báwọn ó kàn sọ lẹ́nu látàn lọ́lábọ̀ àdíbá tún nírò mìíràn nípa ọ̀rọ̀ fájírò sí fájírò nígbà tátà ní ó ti sọ̀rọ̀ ní wo náà ìgbésẹ̀ ìwẹ̀jẹ̀ lọ́wà kìí gbàwẹ̀ rọmọdọ́nù náà ẹ ogoro ń wọ́n fi ìmọ̀ lórí ọ̀rọ̀ kóbìnrin ó dá bójú àti tó má wọ́n fi ìmọ̀ jagun púpọ̀ wọ́n pa ìmọ̀ yìí ìmọ̀ àlùfáà ni wọ́n challenge púpọ̀ àwọn èèyàn kan wá bẹ́ sọ̀rọ̀ pa wọn pé mọ́ ẹni tí ń sọ pé nìkan ọ̀rọ̀ ẹ̀sìn ló wà àmọ́ ibi tọ́lọ́wọ́n bá ní kémi ó gbọ́yé nínú mọ̀ mo fi lọ àmọ́ yóò túmọ̀ sí báwọn ìyàwó mi egbò ní kò túmọ̀ sí pé àbí mo jàǹbá mọ̀ pé mo wá sọ nǹkan míì ta mo wá ń nǹkan míì nínú ilé ọlọ́mọṣẹ́ la ni pé Islam ó ní àdífi ìnámàlìmá mímára mínálìmá àmọ́ fomi kanra ní kíwẹ̀ jẹ́ mẹ́bà ara mọ́mi ò bá jáde à ní fomi kan ara ní ìdájọ́ ọ̀sìnlẹ̀ àwọn gbà tí ó di ìdájọ́ lẹ́yìn tó padà wá wá ni pé ìdájà látàbí iná ṣọ́àbì àrùbá tó mẹjà hádáhá sápàdé wájà balẹ̀ ọ̀sùn nítorí bá ilé mú tí ọ ti gun orí obìnrin tí nǹkan ti wọnú nǹkan ìwẹ̀ jẹ́nàbà ó ṣe kínú ó ti di ọ̀ràn yìí ọlọ́mọ ṣáṣà ni wọ́n fún wọn ní àgbọ̀yìn ọ̀rọ̀ náà عن أبي جعفر محمد بن علي بن الحسين بن علي رضي الله عنهما أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنهما رضي الله عنه وعنده قوم فسألوه عن الغسل طيب فقال عن الغسل ليس الغسل ما في لا يقول بين سن بين الغسل والقلقلة عندنا قطب جد ما في سين نعم فسألوه عن الغسل فسألوه فسألوه عن الغسل طيب فقال يكفيك صاع يكفيك صاع يكفيك صاع ايوه فقال رجل ايوه ما يكفيني ايوه فقال جابر نعم كان يكفي من هو اوفى منك شعرا ايوه وخيرا منك ايوه اريد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ثم أمن في ثوب وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يفرض الماء على رأسه ثلاثا قال رضي الله عنه رضي الله عنه الرجل الذي قال نعم. ما يكفيني هو الحسن بن محمد بن علي بن أبي طالب رضي الله عنه وأبوه محمد بن حنفية عن أبي جعفر محمد بن علي بن الحسين بن علي بن أبي طالب رضي الله عنهم أبو جعفر محمد بن علي بن الحسين بن علي بن أبي طالب يعني رضي الله عنهم آه، أبو أسامة الشيخ العلامة سليم الهلالي المحدث الكبير الشهير رحمه حفظه الله تعالى a wọ́n pàkíyèsí kan láàrin ọ̀dọ́ wọn mo ti rákíyèsí ló jẹun sí sọ́dọ̀ wọn a ní àbúwá àni ibn Ali ni ibn al-Hussein musulmi ẹni ibn Ali sàábé àwọn wàyí wọ́n lẹ́tọ̀ọ́ sí káṣí anhu àwọn ibn Abi Talib sọ pé gbogbo àwọn tá a kà á lẹ̀ wájú yìí gbogbo wọn náà lẹ́tọ̀ọ́ sí rọ̀dí àlọ́hù tá a lò ìlà àyàfi ta nínú wọn abàtà rẹ̀ nítorí pé máa dá kàáfìràn ó lẹ́ni tó jẹ́ kéfèé nítorí wáyé sọ ni pé àyè máa fún irú àwọn tí wọ́n bá kúrú ikú bẹ́ẹ̀ sọ́ni ọ̀dí ọláwà ánúhun jẹ́ alìmùsọ́nífúlù alayhi rahmatullah yà bá wọn ṣe tẹ̀kìdírù pé wọ́n ṣe ìkẹsìná wọ́n yọ àbútọ́lì nìkalẹ̀ ewé bàtà nẹ́bì gan sọ̀rọ̀ pa àbútọ́lì ìdá nẹ́bì gan pé ni ash-shaykh ad-dall alìmára ash-shaykh ad-dall ó jẹ́ pé ó dún ànẹ́bì púpọ̀ pábútọ́lì gbogbo islam ànẹ́bì sì dààmú púpọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá kọ ìmọ̀nàmọ́ ni o ẹni táà bá kọ ìmọ̀nàmọ́ kò sí bí ò bá ti ṣe kó lè ṣe gínú kó lè mọ̀nà ẹ̀ẹ́kàn mọ́ rí yóò takú sójú kan náà kò sí dẹ́ẹ̀ bá àti kò sí dẹ́ẹ̀ bá àṣọ ó ní wọn anábi tá àmúkọ lórí Islam bọ́lọ́dí jí mọ́ sí ẹni kò sẹ́ni tọ́lọ́wọ́ ọba ònílò láti dẹ̀rọ Islam lọ́wọ́ bábútọ́ọ̀lì ti wá ya kẹ̀bẹ̀rí tó ń jọ náà tí epo rí tó padà dúró náà ni ó tún wá dúró tí ànábì tẹ́ yẹnyẹn ìyàwó ní jẹ́ pẹ̀lú dọ̀gbé wáyé ìyàwó ní gbà dọ̀gbé wáyé àmọ́ ìyàwó ní jẹ́ ìyàwó ní jẹ́ ọ̀rọ̀ wá ni pé àbújá bàrù tá wá dákọ̀ yìí èyí tí àbújá bàrù Abu Ja'far Muhammad ibn Ali ibn al-Hussein ọ̀dọ́ rẹ̀ lọ́rọ̀ yìí ti wá òun ló ní huwa wa abuhu 'inda Jabir أنه كان هو وأبوه عند جابر بن عبد الله هو àti bàbá rẹ̀ ń bẹ lọ́dọ̀ Jabir بن عبد الله Jabir بن عبد الله sahabi ni o òun àti bàbá rẹ̀ wá ń bẹ lọ́dọ̀ Jabir بن عبد الله وعنده قوم وعنده قوم riwaya kan وعنده قومه àwọn èèyàn kan sì ń bẹ lọ́dọ̀ jábìrù jọ náà tọ́ fàtàlúhù ánìlógósù fàtàlúhù ánìlógósù àwọn abẹ́rẹ̀ lọ́wọ́ jábìrù nípa ìwẹ̀ jẹ́nàbà ó wá níbi bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà yẹ́kùfíìkà sọ́ọ̀ tó sọ́ọ̀ kí ní tàbí mọ́ sí múdùn ní ó ní wọ́n fẹ́ wẹjọ́ nọ́bà mẹ́jọ́mẹ́ntì sọ́ọ̀ ó ti tó sọ́ọ̀sì ní ká mú mú dù mẹ́rin ó ní sọ́ọ̀rù kan ṣe àpé sọ́ọ̀rù kan nílà bí mọ́ yan jaka àyẹ̀kọ́ omi dáwà tí ò ní ju sọ́ọ̀ omi tí ò ní ju mú dù mẹ́rin lọ mú dù mo ní wọ́n mú wà ní ó ní irú omi ọkùnrin tó wá dáhùn ó wá sọ̀rọ̀ òun wá sí pé àwọn ni máa yẹ fi ní máa máa dá máa yẹ fi ní ayọ̀wá hádàbọ̀ múdù kan àbí ayọ̀wá káwà bú kíní omi ìkíní ahán ìkejì ahán ìkẹta ahán ọlé ìkíní rẹ̀ nìjẹ́ torí àwọn tàṣí lọ rí mú wá náà ọkùnrin hmm, kọ́ sí torí wọn láti rọ̀dé jẹ́gẹ́nù kó lè yé wa mú dùkan ní ara bùkí ní ìkejì ìkẹta ìkẹrin ó wájẹ́ sọ́à tó àríbí wà tí wá rẹ̀rin wọ́n tọ́ rẹ̀rin ìwọ̀n sùlẹ̀mẹ́nu wọ́n ní mo ti dákọ̀ rẹ̀ báyìí gbogbo ayé rẹ̀ lọ́sọ rẹ̀ ọkùnrin kan náà wá dáhùn òun ah, lè tó èmi o kò lè ṣe kí ni tó mú sọ ìmọ̀ náà rẹ̀ ògbólé ètò èdè ìdí alómi gíní mẹ́rin kí wá ní mo bí wẹ jẹ́nàbà ah, ọlọ́run àwọn ọmọ tí wà náàbí ọlọ́run tàbí ayọ́ sí gbogbo wọn ìdínú àwọn olè gbà kíyàn kó bẹnu àtẹ́lù wọn ẹni kankan náà wọn sàhábà wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n sì ṣàánú wa púpọ̀ ọlọ́run bí wọ́n gbé ìsìláàmù yìí lárugẹ ogun ẹni bá gbógun tí wọ́n àwọn àdóṣẹ́ni wọn sáàjọba ara adébi tó dégínú tó lápẹ̀rẹ̀ dáàdì ní àní máìndì èpè dẹ́ẹ̀bà mọ́ṣẹ́ Ah, ìkánṣẹ́ ìyá ńlá yẹ pè ní alẹ́ àná náà ìlà ìlà ọlọ́wà tí mo kàn á wò náà ni o ẹ̀yà kan ló pè bí a ah, tó bá ìlà ayé lọ rí wò bá mú àrí ló ah, bá béèrè pé a a bàbá rẹ̀ ráyé ní a a olè tó bá yìí àwọn sàbí ànábì yìí ni sọ́rí wọ́n kọ bú abọ́ mẹ́nubá Abubakar abọ́ mẹ́nubá anybody náà sàhábà lórí ni o máa fà ní alùkùránì tí ń ké tí ipá àwọn tó gbé wá lù lẹ́ mẹ́nubà ẹ bá ti ń mẹ́nubà wọ́n kílà fàní kùránì tá ń ké káfúra sí kùránì náà nù àyíkẹ́kọ́ ni tó wọ́n lẹ́pà àwọn ẹni tán gbé ètì wá fún wa ẹ ti ń fura sí wọn ẹ fura sí alùkùránì tán gbé wá ẹ fura sí àdìsì tán gbé wá ẹ fura sí ìsìlámù tán gbé wá ẹgbẹ́ ẹgbẹ́ ìsìlámù lójú ẹ wá ní àmọ́ ìwòye ràn kàlá sọ́gbà tààlà fún náà ẹ̀ fàǹtẹ́bì rú ni iná máa àkómìnà lè fún tẹ́bì rí àmọ́ abẹ́rẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala ìkíláàsù wa lọ́sà mọ́jọ ní problem ìkíláàsù hmm, wa àníyàn kó jẹ́tọ̀ lọ́wọ́ ọlọ́mọdé onígbínú tí ó bá ti ní problem insha Allah ọkàn balẹ̀ gbogbo bí tọ́lọ̀ bá ní ó dé kí ni yóò padà mọ́ jẹ́ ó sì rẹ̀ ní ó mọ́ jẹ́ ọlọ́mọṣẹ́ àfihàn kó rán ẹni kálukú wa náà lọ́wọ́ táyè ìkí wá ló mú ńgbà tó ìjọ́kùnrin ní máa yẹ sí ìrìn àkọlé tí ó mi kọlé tó wọ owó adáhùn pé man huwa awfaru minka sha'ran awfaru awfaru lẹ́sà awfa awfaru minka sha'ran wa khayrun min yuridu rasulallah sallallahu alayhi wa sallam ìwá ló ń mi ẹmúdù mẹ́rin ò lè tó wọ ẹ mo gbọ́ ti ẹ̀rù àmọ́jẹ́bí ó kàn sọ fún ọ pé káànà yẹ fi mọ́nú húwà áófàrù mi ń kàṣà arọ́ ká nínú ara rẹ ló pọ̀ jùlọ rú pé ah, kí n tó fọrùn yìí nìkan gan lásán ti tán ó ní ẹni tó lára ju wà kọ́ ìrùn mi ẹni oúnjẹ tún lóore jù ọlọ́wájú ọlọ́run sọrí omi múdù mẹ́rin tàwí ìmọ̀ ṣe kínú ìmọ̀ tó ẹ̀dàkùn tánú jà mọ́ ìdámù òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam anábì nínú púpọ̀ irun orí ànábì ó pọ̀ irun ìgbà ànábì ó ṣe kínú ó pọ̀ irun orí ànábì pọ̀ irun ìgbà ànábì pọ̀ tó ń ti bẹ́ẹ̀ múdù mẹ́rin ní ti mọ̀ mi wọ ẹjẹ́ náà wà fi láàbù ẹ̀rán ó ní èyàn ẹ̀yìn yẹn jẹ́ tó gbà lérò nípa ànábì sallallahu alaihi wasallam tún ma a mẹ́ náà lẹ́yìn náà tún wá ṣe ìmáàmù fún wa láti kírun fún wa nínú lábùdù kan ó ní wàtọ́ lómi iye omi múdù mẹ́rin yóò lè tó ọwọ́ ìwó ànábì ó kọ́kọ́ tún wẹ́ ti irun rẹ̀ lómi lẹ́ẹ̀mẹ́ta ìwọ́n lólòkúlò ní òṣèlú tó ẹwù fún ẹwù omi tó fi kọ́ lẹ́kọ̀ọ́ àṣà ànábì ní role model ìtumọ̀ rẹ̀ ti ní pé bọ́rọ̀ bá ti délé lọ́dọ̀ ànábì ẹ pé kò wáyé ìwọ mọ́ o ti ẹkọ́ làwó tẹ̀lé ṣé ànábì ti fi lọ́lẹ̀ ìwọ ló kù tí wọn náà ṣe mánéjà alaihi wasallam àwọn agbègbè fáwọn bàbá wa lẹ̀ yorùbá abá kìíní kan lẹ̀ lọ́dọ̀ wọn bó ti ẹ̀ ṣe pé ó padà tún wá lọ rí mú àṣìgbóyè kan wá níjọ́ náà lọ́hùn bí wọ́n bá wẹ̀jẹ́ náà bá kí lámọ̀tọ́ fi mọ́ wẹ̀jẹ́ náà bá

ẹjọ́ ṣé èyàn lè fi ike ìwẹ̀ jẹ́ náà ike ìwẹ̀ àwọn korobá àbí ike kílá mọ́ sí jẹun bucket lè ṣe èyàn lè máa fi wẹ̀ jẹ́ náà ìbéèrè yìí yóò yé mi pé kò sí tó kan bucket lọ́yà àtúrí pé táwọn mọ̀ ní pé àgélé yẹn gbọ́dọ̀ mọ́ gbé láti fi wẹ̀ jẹ́ náà àgékọ́ rẹ̀ lọ́kọ́ ní ká gbàgbé pé àwọn àbáwá tí wọ́n lo àgéńjọ́ náà àdíìsì náà fẹ́ tẹ̀lé pé ká lè bá àmọ́ ẹkọnọmáìsì omi kìí ṣe pọ́sọpọ́ léwé jẹ́nàbà àbí tó bá tó rí àgé àgé ò sí nínú irinṣẹ́ tàà fi máa ń wẹ jẹ́nàbà àmọ́dáwọn bàbá wáṣe sí ìgbẹ̀ ìjọ náà ní pé wọ́n fẹ́ fi ẹ̀kọ́ pé ká economize omi wọ́n fẹ́ fi lọ́lẹ̀ fún wa Muhammad sallallahu alaihi ọlọ́mọsá fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n nẹ́bì ti ṣe nù àwọn àlùfáà wa sàlàyé pé káwà gbọ́ yóò ǹjẹ́ bàbá rẹ̀ tó yẹ pẹ́tọ̀ omi yìí kò lè tó rí àwọn omi mánéjì jẹ́ ṣétùmọ̀ rẹ̀ á ní pé tó bá lọ rẹ̀ wá wẹ jẹ́nàbà pẹ̀lú olùdí bọ́kẹ́ẹ̀tì kan ṣétùmọ̀ rẹ̀ rí pé kò ní jẹ́nàbà àkàlà ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ṣe kí ní gọ́jọ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ kọ́ yìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ní pé kò wá ní ní ládàá àti kò ní ládá táwọn ẹni tó bá tún economize yóò gbà extra ládá ohun oníṣẹ́ gínú kò ní gbárúwẹ́ àmọ́wà ní kọ ìṣẹ́lẹ̀ fún torí ẹ̀ kọ́lọmọṣà fún wa ní àgbọ́yé ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́ọ̀ kó jẹ́ kó yé wa ó sì jẹ́ kí súnà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam kọ́lọmọṣà jẹ́ kí ó lélẹ̀ abáwa ibn Daqiq al-Eid alayhi rahmatullah ọ̀rọ̀ tá bá nábì máa ń lo sọ́ọ̀rù kan tí ń jẹ́ múdù yìí mẹ́rin yìí kì í ṣe bá nábì fi sọ fún wa pé dandan dandan o kò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ o. àtúrò àti láwọn àdìsí míì náà tó tún sọ pé àwọn ọmọ àwọn ọmọ kan dírọ̀ mukhtalifa tó tún bá àwọn nǹkan míì tó ju bẹ́ẹ̀ lọ́wọ́ àárín yìí túmọ̀ sí pé kì sọ̀rọ̀ tá a hàn yẹn lé mọ̀ lórí àmọ́rọ̀ tí èèyàn máa ń sojú kòkòrò pé kábi tẹ̀lé sunna àmọ́ fún ọkùnrin nílé sígbà tó ní pé kò lè tó èmi kò lè tó ọ̀sẹ̀ bí ò bá lè tó wọ́ ànábì jẹ́ pé irun ló mẹ́pọ̀ lára ẹ lọ́wọ́ pé irun rẹ̀ ó jẹ omi annabi nínú lára jù ọ ó tún wá lóore jù ọ ó gbẹ́sìlẹ̀ jù ọ lọ ó jẹ́ni ọlọ́run jù ọ ó ní mímọ́ jù ọ ó ní ẹ̀rí àwa náà ẹ̀kọ́ rèé wọ́n bá ti ń fi nǹkan lọ́lẹ̀ fún wa pé níta ànábì wíìrè àbí ń mọ̀ jẹ́ kó yẹ pé níta mọ̀ sáré bá bá bá làákà ìjẹun but wọ́n ní bá ànábì ti ṣe nù in tó kù ní kí wọ́n náà lọ wọ́ọ̀kì lórí àgbọ́yé rẹ tí ó fi ṣe déédéé títí ànábì sallallahu alaihi wasallam àmá àdúgbò bọ́lọ̀ ń pẹ́lẹ̀ Yorùbá ti bá ń lẹ̀ pé wọ́n máa ń fomi àgbé kan wẹ janaba àwọn àtúnṣe ládé làmọ́ mú láàmọ́rú ẹ̀ lò mọ́ ọlọ́mọṣà fún alágbọ̀yọ̀ wallahu ta'ala a'lam gbogbo wa náà kákẹ́kọ̀ọ́ oníkálukú náà tún ara rẹ̀ ṣe nítorí àkókò a sì láwọn ìdánilẹ́kọ̀ọ́ kan káàkiri lẹ́yìn tí ọ̀nà sì jù díẹ̀ báyìí

ayọ̀ barakallahu fikum nusra tí ó wà lọ́wọ́ tèmi bí hadith awúfàrù ni ó wà nílẹ̀ àwọn nusra kùmí náà ti gbé kíníwá ó gbé awúfà wa méjèèjì wá rí àti awúfà àti awúfàr méjèèjì tó ń padà sí òun náà ní kíni òun ni pé ìwà ànábì sallallahu alaihi wasallam ó ṣe kínú kò pọ̀ ló jẹ́ kí n máa ṣe ìṣùbá tó awúfàrù pẹ̀lú kí n kà sí fún wa barakallahu awúfàrù rọ̀rọ̀ ẹ̀yàmsà ni ààrà kọ̀kọ́ awúfàrù bìrọ̀ bìrọ̀ awúfàrù bìrọ̀ láti bí wàfíìr wàfíìr bí máa na kẹfíìr so tàbí lù wàfíìr ó awúfàrù Ha? a ti ṣe àpọ̀ wọ́n ṣe àpọ̀kọ́ra wọlé ìbéèrè tí wọ́n béèrè ní pé <clears throat> ọkùnrin àtòbìnrin wọ́n ti máa ń dé ti ara wọn sẹ́yìn pé rẹ́sì máa ń sábà gbogbo àwọn èèyàn máa ń wọ́n padà wá gbọ́ àti pé à nínú Islam èyí máa ń ní boyfriend èyí sì máa ń ní girlfriend pípé ǹjẹ́ èèyàn máa ń ṣe òun ni pé àfi kí èèyàn lọ rí ṣe ápọ̀tòmíkà ǹjọ́ tí àwọn agbọ̀ wa filẹ̀ àwọn náà wá dúró dòkú tó bá rí báyìí ẹ́ ápọ̀tò nìkan ní nìkan làwọn bẹ́ẹ̀ ṣe kínú làwọn máa ń ṣe òun làwọn sì bẹ́ẹ̀ ṣe àwọn lọ rí ṣe wọ́n lọ rí ṣe kínú akùdù nìka ìgbà wá ṣe akùdù nìka àtàn làwọn méjèèjì náà bá tún síra wọn gbọ́ nítọ̀ ó dá ibi ọ̀rọ̀ dé yìí àfẹ́ra wa mọ́ ẹkùn kálukú mọ̀ lọ ní Ìlọrin oníbèrè wa ni ṣé wọ́n tún ṣe ẹ̀dà ni ẹni ẹgbẹ́ tọ́kọ bá kú yóò gbélé bójú oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá òpó là ń pè èmi ò wá mọ yorùbá sópó là ń pè ti ẹni ọlẹ̀ náà àmọ́ ìgbà tá ní so níta àkẹlẹ́ pé ni pé yóò ìmọ̀ bẹ́ẹ̀lì ọkọ yóò sì wà láì ní kí ilé má rí ẹlòmíì kódà tẹ́lòmíì ò tí ì lẹ́tọ̀ọ́ kan bá ní ẹ̀kẹta tó bá parí mẹ́tẹ̀ẹ̀ta tán lótórí láǹfààní àti lọ́rí fẹ́ ẹlòmí so irú ẹni tó yẹ pé wọ́n fi ṣe ákìdù yìí ìtumọ̀ ákìdù nípa ti di ìyàwó ẹnìkan okùn kan ń ti ń bẹ ní ọrùn rẹ okùn tí bá ti bẹ lọ́rùn èèyàn okùn nì á gbọ́dọ̀ so ní ìmọ̀ àbí tí kan bá já ìdí nìyẹn ló fi jẹ́ pé irú obìnrin báyìí yóò sì dùn ká ẹ̀kejì ó fi ṣe gbóṣù ní ẹ̀kẹta kálọ́sì ti kó wálé ọkọ ilé ọkọ gẹ́gẹ́ torí kébi téèyàn ti máa ń ṣe ẹ̀dà oníbi tí wà àtọkọjọ ń gbé kódà ẹ̀dà tó lè fà ẹni tó wáyé pọ́kọ rẹ̀ kú náà ni ilé ọkọ rẹ̀ náà ni yóò ti ṣopó tọ ẹni tó bá wá kọ̀ ọ́lẹ̀ náà inú ilé ọkọ náà tọ́jọ́ ń gbé òun náà ni kó ti máa ṣe ṣopó náà lápò ó ti ṣe ẹ̀dà tó yẹ báwọn bó ti ṣe gbélé ẹ̀ṣẹ̀hùn ilé ọkọ rẹ̀ náà ni ṣẹ̀rí àti ní tó fẹ́ wò bẹ́ẹ̀ ṣẹ̀rí àní hikmah tó fẹ́ mú mẹ́ ẹ̀ ó ní wisdom tó wà behind it wisdom yẹn ni pé ṣẹ̀rí à consider pé ah ẹ ti fẹ́ ra yín àfẹ́ fi ra yín lẹ̀ ẹ̀rọ ọkọ láya tó bá ti ṣọ́ra wọn pọ̀ Islam fi bẹ́ẹ̀ ń fẹ́ kí wọ́n kọra wọn àmọ́ gbà láàyè kéèyàn kọrin yẹn wà ìgbà láàyè rẹ̀ wà ní ṣẹ̀rí à tó kó dàrú ibi súrà ló wà súrà tó tọ́lá súrà tó sọ̀rọ̀ pa divorce ẹ̀rí bá oníbi súrà ni àìsíláàmù mú wá ń torí pé ń jọ tí márìèjì bá ti wà bíṣì tó bá ti di pé violence ti wà ń bẹ̀rẹ̀ ó lè mẹ́mí gan dání ẹkọra nílẹ̀ àmọ́ pẹ̀lú ìlànà oyè báyìí àmọ́ gẹ́gẹ́ bí èèyàn ìgbà bí ti kẹ́kẹ́rẹ́ ni pé kò níbi ẹkọra yín torí ẹ̀ torí ẹ̀ ní kèrí àṣẹ ní ilé ọkọ oníkóbìnrin ti torí pé tó bá ti wà ń bẹ̀ ó ṣe é rẹ̀ padà ṣe dínú tó bí àǹkankan ní kan bínú kọ́lá àjẹ́ ìsìláàmù tó ẹ̀kọ́ níbi obìnrin bẹ́ẹ̀ pé níwá síkò yẹn kó mọ múra dáadáa nulé kó múra dáadáa kó lò para tó dáa àní ó mọ búra o kó lò para tó dáa kó táìmù yẹn gan kó mọ dáná kó mọ sí ọbẹ̀ yàtọ̀ ńgbà náà tọ́kọ́ bí mọ wò pé ah ṣe mo sì serious kí mo fẹ́ kọ́ <laughs> káyọ̀ ìsìláàmù fẹ́ kán mọ́ kọ́ra wọn but kán kọ́ra wọn kán lè jọ bínú síra wọn so ìdí nìyẹn kọ́ lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìdó gbajú kan lè ní obìnrin ó bẹ kọra wọn yóò sì tẹ́rù kó lè rẹ̀ bí ó sì mọ́ lọ èmi lè mọ́ lọlé wọn kódà ìmọ̀ lọlé wọn yóò kẹrù kó ọkùnrin kan báyìí bí yóò sì kọ́ lórí ọkùnrin míì bí a tẹ̀lé àdọ́nà nǹkan wọn aláàrí àárẹ̀ then eh, àwọn àṣàkáṣà kan náà lómi ìtọ́lá àwọn náà nínú ìgbọ̀n náà ti ti bẹ́ẹ̀ o àwọn náà ní ṣòkòtò ṣubéjúbé àwọn náà ti wúrú àwọn àwọn àṣà kí ọkọ àtìyàwó kẹ ní gbólóhùn kọ́rọ̀ wá dàrú kó wá di ó yá ó dẹ̀ gbé gbogbo ẹrú rẹ̀ ó dẹ̀ dáta gbíì báàgì rẹ̀ bí aṣọ rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ó sì fẹ́ mọ́ dáta ah, mm, mm, mm, islam kan ààyè mọ́ dẹrù obìnrin ta ó jẹmọ́ ògbọ́ ààyè mọ́ ṣejí ni ààyè mọ́ dẹrù obìnrin ta mọ́ dẹrù ẹ̀ síta ó dà tó wá ní fẹ́ fẹ́ kọ́ra yí ẹ̀yà mo kọ̀ ẹ́ islam fẹ́ kí a mọ́ kọ́ra wà yìí mọ̀ ó gbá ó fàyè rẹ̀ lẹ̀ tó ní bá ti fẹ́ di pé ó hàn ẹ̀lé mọ̀ ẹ máa wo májàmú tó de tọ̀láàkì nínú fíkí nínú àwọn tíra fi ni tó bá ṣẹ̀rí àlọ́ àtọ̀láàkù ni tó pé kò bá ṣẹ̀rí àlọ́ kódà mọ́kọ àti àwọn bá lórú lànà bẹ́ẹ̀ ó sì jọmọ gbèsè èyí ò ní pé ọbẹ̀ kọ obìnrin kó wá jẹ́ ńgbà tí ń ṣe nǹkan lọ́wọ́ Ọ gbọdọ ọgbọ́dọ̀ pọ̀ nígbàtí ṣe gíní tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ májẹ̀mú àkọ́kọ́ rẹ̀ májẹ̀mú kọ obìnrin nígbàtí ó ṣe nǹkan oṣù tó wá jẹ́ pé lẹ́nu ìgbà tó ṣe nǹkan oṣù tán ìwà àti ẹ ti súnmọ́ra yín ó jẹ̀mú parí nǹkan oṣù jímọ̀ tó ìgbò wá díjọ́ sátidé ìwọ ọtí lọ lára rẹ̀ ó wá di ní àbí ìwọ̀lá wá bí ọ wà ní ah, ọmọ lọ lẹ́yìn ah, ọtí rẹ̀ nìtọ̀ láti bá wọn ọ wà ní sùúrù yóò fi di pé yóò ṣe nǹkan oṣù ní yóò bẹ̀rẹ̀ tí yóò fi wá parí rẹ̀ bó bá wá parí rẹ̀ ọ wá sọ pé ọkọ̀ ọ̀sí wọ́n o ọ wá sọ pé ọkọ̀ tọ̀ tọ́ bá wá yóò wá mọ bẹ́nu lé rẹ̀ ọ́sẹ̀ wá bẹ̀rẹ̀ òkà yóò wá fi ṣe nǹkan oṣù ní ẹ̀kíní yóò fi ṣe nǹkan oṣù ní ẹ̀kejì tó tún mọ́ra yóò fi ṣe nǹkan oṣù ní ẹ̀dàkùn tí èbá ti pé ní burúkú bá ń bí yàn yóò mọ̀ gbọ́ oúnjẹ ọmọ ara jẹ sílé tí ó mọ̀ sí rẹ̀ ó náà ni ó mọ̀ dáná fún ọ ẹkọ́dẹ̀ ẹjọ́ mọ̀ sùn ẹ̀ẹ́dúrúbápọ̀ àbíọ́ ọ̀dọ́dọ́ wá kọ́ ní jẹ́jọ́ sùn lórí bẹ́ẹ̀dì o àmẹ́jọ̀ wá nulé ìsìláàmù ti pàmìtì rẹ̀ pé ẹbádọ̀ wà nulé ó lè múra bó ti wù tòtó náà bá mara rẹ̀ mú tó lọ rẹ̀ wú àwọn aṣọ bọ́ríbọ́rí àbá tán lo bọ́ríbọ́rí hmm, hmm. tó wọ́n wá gbogbo ẹgbẹ́ àjíkọ́ gbójú ara rẹ̀ kó àkọ́wá tí wọ́n lọ tún wò pé àwọn ah, ah. yìí lẹ́jù wá wà ń bẹ̀ ṣé ló máa lọ náà nù àhà ọ̀dí nìkan dínú bọ́ ọba ilé rọ́ọ̀lù tọ̀ láti rẹ̀ ti pàjẹ́ <laughs> tọ̀ mọ́nu ó ti di ìyàwó padà tó wá mọ̀ pọ̀ tó wá bẹ́ ìjẹ́ títọ̀ láti lọ ọdún bẹ̀rẹ̀ pósẹ́sì mi àmọ́ o ìjọ títọ̀ láti bá wá lọ rí pé ẹ̀mẹ́ ta ọtí sọ́lẹ̀ kíní níbi tó ti wá ń ṣe ìgbà lọ́wọ́ bóyá kó tó parí ẹ̀ ẹjọ́ parí ẹ̀ láàrin ara yín ọgbà padà ká ní óbi ṣe ẹtún lọ ṣe ṣàrà ẹtún bínú síra yín ẹtún lọ ṣe tọ̀ láti ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹtún ṣe sí ìdílé ẹtún bá yín parí ẹ̀ pé aláàrin gbà tí ṣe ìdá ọtún gbà sílé àbó ti parí ìdá ẹ lọ rẹ so ìdì mí ó di mélòó bẹ́lẹ̀kẹ́ tábá ilé wáyé ìwà títọ̀ lákùnrin ilé ti pé mẹ́ta ẹ ti di èèwọ̀ tí ẹ bá wá wúra ní pé ah, múnàjìlẹ̀ fẹ́ wà ó ti wá pẹ́ mẹ́ta ìdájọ́ tó wà wà mẹ́rẹ̀ ọkùnrin kan gbọdọ̀ kọ́kọ́ fẹ́ obìnrin ẹ máa wo ṣẹ̀ríà o torí pé ti dáàbọ̀ ó ti ni o ti sọ́nà kẹ mọ́ ṣètọ̀lá ayé ẹ̀kọ́ ó ti sọ́nà rẹ̀ padà sí ó fi wá pé mẹ́ta pé a pé ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí ò fẹ́ tó fi lè pé mẹ́ta

yóò lè jẹ́ tọ́ pé kí n kí n fẹ́ anábì ní ìwà àtọkùnrin tẹ́jọ pláàni nì ìbínú ọlọ́run kó mọ bẹ́yìn méjèèjì ìbínú ọlọ́run mọ bẹ́yìn tó bá kí ni ní tó fi lè mú títọ̀ láti yí pé mẹ́ta márí ìjẹ̀ ìwé ìjìyàn kò bíbẹ̀ ṣe kínú kò lè ṣe só dáadáa kò lè ṣe só dáadáa tí ó bá ṣe só ah, oya oúnjẹ ti ṣaláwọ̀ kọjẹ́ ìṣẹ̀lẹ̀ jẹjẹ́ ti ríra gbogbo àwọn nǹkan ìlà àgbóyé mọ́ àìmẹ́yà àwọn ẹlòmíì wọ́n ti kọra wọn bí ẹ̀ẹ́nẹ́ ìwà pàápàá wọ́n tó tóra wọn fẹ́ náà ni wọ́n ti kọjá àṣẹyà àìwá mẹ́yà àwọn obìnrin ó kàn tẹ́rù kó lé ó ti ẹ̀tọ́ àwọn tó ń bẹ́lú èbó àwọn èèyàn wọn yẹn wọ́n mọ́ ń pè wá dáadáa láwọn kọ́ wọn torí pé àwọn èbó gbé ọlá fóbìnrin púpọ̀ àwọn obìnrin náà máa ń chance àwọn ọkùnrin bẹ̀ èmi kan lè wò ìrìnrìn kó lẹ́ lọ́wọ́ parí náà nù láì ní wo ṣẹ̀ríà èmi ó kàn kẹrù ó kàn pẹ́rù kó lé ìbílẹ̀ ó kàn lọ́lẹ́ ẹlòmíì ẹ̀dàkùn gbogbo àwa tá a bá mọ́ ń ṣe bẹ́ẹ̀ aṣakáṣa ní o táàkì ìròjọ́ lórí ẹ̀ níwájú ọlọ́jọ́ gbé ìdàlùkì rámọ̀ ọlọ́mọṣáṣà ni wa ó forí di oníkàlùkù wa last question insha allah lọ́jọ́ ti lọ. ẹni tẹ̀sán ló pọ̀ agbára àtàlàyé ìjẹ́ ní wọn. Hmm, tóbìnrin bá ti mẹ́yọ̀ pẹ́pẹ́ kùnrin máa mú méjì ah. hmm, ṣẹ̀yà àti ṣe bẹ́ẹ̀ aláìríjì wà ó sì dùn wípé ọjọ́ ti lọ àmọ́ ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ lọ lè ní bá pẹ́ wọ́n forí jìnnì sálọ̀ bá ní káwọn olóòmọ̀ gbọ́ tó rọrọ̀ yìí wà interesting ẹ̀rọ pé nínú ogún pínpín ṣẹlẹ̀ àníbi tọkùnrin bá ti mú méjì gómìnà máa mú èrò ó máa mú ẹ̀rọ kan àwọn á ní àwọn èèyàn kan takò láyé lẹ́nu aláìbẹ̀rẹ̀ ẹ̀rọ ká máa sọ kí ní kan pé ogun tá tó ń ja hadith ó ń ja kí ni náà ó ń ja Qur'an ogun ja Qur'an gan-an ìsìláàmù generalist ló gbó fẹ́ já mọ̀ wá ti rí pé méjèèjì náà ní sọ́ọ̀sì wa Kùránì àti hadith ló ti ń gbógbò sí níṣẹ́ ń dùn wá fáwọn aláìmọ̀kan tán spread ọ̀rọ̀ hadith sọ́yìn Bukhari kìnnìkan láwùjọ tiwa ń dùn wá ibi tẹ́ ń gbé yìí à àwọn tó fẹ́ gbajà ìsìláàmù lógun àwọn náà àwọn nǹkan yìí tó mọ̀ ọdíò kan bẹ lọ́wọ́ àná aláàná àlàbíyàn ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ tí sí ló sẹ́ndẹ̀ sí àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí tẹbárí ó ti lọ kéw ọmọ Yorùbá wà ní tẹ́gẹ́ ìmì ti máa ń sọ páwọn táwọn ìmọ̀ ń kéw láti gbogbo ti yàlùkọ̀ àn àwọn ọmọ Yorùbá náà tó wà lọ sí wọ́n lọ kéw èyí sì ń kó ti ayàlùkọ̀ ránì báyìí tí tún ká pẹ̀lú ohun táàfin mọ́ ń ka Kùránì nílẹ̀ Yorùbá tí kò jẹ́ lọ́nà àdíjì gbogbo tí lò pátá ayé alùkùránì títí ló fà ní pé ẹnìkan ni wọ́n ti di ti ní ìyẹn ìdáorí ẹ̀rù débi pé lọ́wọ́ tá ń sọ ìgbà ní oṣù mùsùlùmí mọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ló dẹ̀gbọ́ ẹni tá ń wí yìí kìí ṣèyàn lásán la ẹ̀wù tí èèyàn fi ń kàwé ní ẹ̀mí lọ́wọ́ nídìí lọ ẹ̀sùn sólòdò ní mọ́ nídìí lọ wọ́n dẹ̀ faru ẹni bẹ́ẹ̀ ti á ti dákú lọ́wọ́ wa báyìí o kò o nínú táwa máa ń fi gbógun ti Islam tán sì máa fi ń ja alukur'ani lógun ó ní ọ̀rọ̀ tá dálẹ̀ yìí alukur'ani ṣàbòsí bóbìnrin ni ọ̀láìkò ṣàbòsí bóbìnrin àwọn àlùfáà wa béèrè lọ́wọ́ mi pé ṣé wisdom kan wà behind this Islam ṣe yẹ lóòótọ́ wàláì wisdom wà alukur'ani ó máa tó ń pọ̀ ni kó lọ wádìí ẹ̀ wàlá ìwọ tọ́rọ ànábì ò bá yé ni kó lọ wádìí mọ́mọ́ ṣe àtakò ẹ̀ mọ́mọ́ tó bá ń ṣe àtakò ẹwọ alukur'an táwọn tó ní kóbìnrin ma gbẹ ọ̀sọ̀gọ́ àbí kóbìnrin ma gbẹ ọ̀sọ̀gọ́ ọkùnrin ma mú ẹ máa wo gbogbo bukata ní ọwọ́ ta ló wà ọdọ̀ ọkùnrin níbi owó níná ní tó yẹ kó náwó lé lórí nínú ilé òun gẹ́gẹ́ bí àṣekínú tó àfẹ́kọ́bìnrin ó náwó kankan ọkùnrin ni ó ná gbogbo owó obìnrin ní tí ẹ̀ kọkùnrin máa náwó lé lórí gbogbo bùkátà ta ni ó mọ̀ gbọ́ ọkọ ó fẹ́ jẹun ọkọ ni ó gbọ́ ó fẹ́ wọṣọ ọkọ ni ó gbọ́ ilé wo ni ó gbé ọkọ ni ó gbọ́ àwọn ọmọ rẹ̀ ọkọ ni ó gbọ́ bùkátà ọkọ ló gbọ́dọ̀ lọ dààmú ọkùnrin táà ń sọ kó fẹ́ pín gbóná nu o ọkùnrin táà sọ pé kínú ó bẹ́ pé ogún náà nú o tọ̀kárí lápẹ̀júwe bàbá tèmi kú bàbá mi òjìṣí láyé wọn wọ́n tọ́ wọn gbọ́ bàbá mi òlọgbọ́ òkú ọ̀rọ̀ lọ́gbọ́ bàbá mi òjìṣí láyé wọn bàbá mi ti kú ní káwá àjùm pé èmi nísìn gbogbo bùkátà inú ilé mi èmi gbọ́dọ̀ wọ́n ṣe kínú gbogbo wá o pọ́lọ́ wọn bá mo lè fẹ́ yàwó méjì mo lè fẹ́ mẹ́ta mo lè fẹ́ mẹ́rin káàtì ẹ̀ mọ́sí méjì sọ pé mo níyàwó kan mo wá lọ́mọ mẹ́fà kò báyìí sọ́yì ìyàwó mi náà bàbá àti ẹ̀ náà wá kú o náà wá fẹ́ gbógun lọ́dọ̀ bàbá rẹ̀ èmi náà fẹ́ gbógun lọ́dọ̀ bàbá àti mi náà ìyàwó mi wá gbẹyọ kan wálé òun níbi ogún bàbá rẹ̀ 50,000 ló kàn án níbi ogún bàbá ti ní 100,000 ló kàn mí tí a kẹ́gbẹ́ jẹ́nà nù ayé ẹ̀kọ́ ni ayé ò jẹ́nà tó 100,000 kan èmi òun wá kówó ti ẹ̀dẹ́ ẹ̀dá bùkátà wo ni ó ti gbọ́ kò sí èmi kó tèmi délé ní àwọn ọmọ sanwó skú èyí sì sanwó lé gbogbo lé tí ń gbé èyí sanwó rẹ̀ ni àtìlé mi lẹ́kọ̀ọ́ àtìlé mi yá èyí sanwó lé mo sì fẹ́ sanwó lé ayé ẹ̀kọ́ tọ́ mo tún ní mo fẹ́ àwọn ọmọ ó jẹun ìyá àwọn yìí náà ìṣe kíni ó jẹun aṣọ wọn mọ̀ sí ya èyí tó ṣe kíni fún wọn èyí rà aṣọ fún wọn islamically bàtà wọn tó bá bà tó bá ṣe yín ta ní òrà islamically owó àwa méjèèjì nìsí owó ta ló yẹ ká ná lórí gbogbo bùkátà ta sọ yìí a sọ̀rọ̀ wọ́n jọ̀ náà owó owó ọkọ̀ ayú ẹ̀kọ́ ìyàwó nìṣẹ́ yóò náwà náírà nù tiẹ̀ ẹ̀dàkùn nínú àwa méjèèjì owó tá a jọ gbàdé yìí owó ta ní ọ̀kọ̀ọ̀kan tán náà méjèèjì ẹ̀dàkùn ṣé ni mo wá gbowó jù náà náà àtọ́kà jọ pé mo gbowó jù lọ́ọ̀kan ni òdodo ni pé ìdajì tán fún òun ìyẹn gan-an òun ó sì ní lọ́wọ́ ju èmi lọ ó jẹ̀mú ò gbọ́ ṣé ọ̀rọ̀ mi yé báyìí tàbá wo pẹ̀lú àlàyé díẹ̀ takọ̀ ọ̀rá ṣe yìí ẹ dákun ó wọ́ ti kí islamu ó fọ́kùnrin méjì kó gómìnà ẹ̀ka bí òwọ́ islamu ti kọ̀nsídà pé eléyìí bùkátà rẹ̀ pọ̀ o ní ó sanwó lé ní ó sanwó ná ní ó sanwó tọ́ílẹ̀tì ní ó sanwó gbá ní ó sanwó àwo ní ó sanwó kòkòrò àwọn sásùn ó ti wá sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ o ní ó ṣe kíní kan ẹni tí ó gbé ìwà sọ gbogbo ẹ̀ eléyìí òní òǹkọ́ ní ó sanwó jẹ kò ní sanwó lé ẹfún òun dájì eléyìí tí ó gbọ́ bùkátà ẹfún kíni common sense ó gbà lápòjúwe tí wọ́n gangan fẹ́ yàwó méjì ẹgbẹ́ ojúmọ́ dáwà o fẹ́ yàwó mélòó yàwó méjì àbọ̀ oníyàwó mẹ́ta àwọn yàwó rẹ̀ ti bímọ mẹ́jọ àwọn yàwó rẹ̀ ó bímọ mẹ́rin ìkẹta àwọn yàwó rẹ̀ kọ́ wá ní dédé mo fẹ́ ṣe o <laughs> tẹ̀gbọ́n àwọn tó ní kí ṣe ọlọ́wọ́ bó pin dédé ọkùnrin àtóbìnrin kí láwọn fẹ́ ṣe dédé kí wọ́n náà wá ní dédé mo fẹ́ ṣe o kọ́ wá ní ìwọ ìyàwó mi kẹta owó oúnjẹ rẹ lóṣù ojú 50,000 lọ ọwá fún ìyàwó rẹ lẹ́kẹta tí è ní oyún débi tí yóò ní ọmọ àbóyún gan tí ẹ̀ ló ní ọmú 50,000 ìyàwó rẹ tó ń lọmọ mẹ́rin tó jẹ́ lẹ́kejì ọfóhun náà ní 50,000 ìyàwó rẹ ọlọ́mọ mẹ́jọ tọ́mọ rẹ̀ mẹ́rin bẹ ní secondary school ìkan wà lẹ́jọ́ tírì àwọn yóò tó wà lè jẹ ilé ọwọ́ fún òun náà ní 50,000 naira ọwọ́ àbọn ṣe dédé ó jọmọ́ àsọ̀rọ̀ ha ẹ jẹ́ kí n fíìlì pọ́rọ̀ mi yíye o tó ọ̀rọ̀ mi yẹn yé já ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ tó níyàwó mẹ́ta ìyàwó kèèdì mọ́ ó jẹ́ ẹ̀fẹ́ lọ́sẹ̀ tó lọ àbúṣù tó lọ ìyàwó kan ti lọ́mọ mẹ́rin lẹ̀ ìyàwó ẹlẹ́kẹta ti ní ọmọ mélòó ọmọ mẹ́jọ ó wá fún yìí tí ètí ìlọ́mọ ní 50,000 ó fún èyí tí ọlọ́rọ̀ mẹ́rin ní ó fún ìtọ́lọ́rọ̀ mẹ́jọ ní 50,000 ní gbogbo ó sì náà bó dídí oṣù kan ṣe dédé mẹ́mẹ́ àṣọ̀rọ̀ o tí ó bá ṣe dédé bò ní kó ti ṣe ó gbọ́dọ̀ jùlọ ọlọ́rọ̀ mẹ́jọ tó bá fún ní 150,000

àwọn àlùfáà ni wọ́n tí alùkùránì ni wọ́n tí ọpọlọ kalẹ̀ pé ó ẹjẹ́ àrùn mísà alùkùránì alùkùránì ò ní pípẹ̀ tí yóò dá irú àwọn àlùfáà bẹ́ẹ̀ lẹ́yìn kó àwọn mú lẹ́mọ̀ kún wọn lẹ́mọ̀ àbára ah, adébí tó dá pẹ̀lẹ̀ lágbára lọ́dọ̀ Ọlọ́run tí a fi gba àwọn àfa alá kúrò lẹ́nu yín dàbí ní mọ sọ̀rọ̀ tí ò dá sí wọn على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك